gbajúmọ̀ olóṣèlú ilẹ̀ yorùbá ni tó ń ṣojú ògbómọ̀ṣọ́ north nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá sẹ́nẹ́tọ̀ abdulfatai buhari ó mà ti fẹnukò bẹ́ẹ̀ ló ti rí ìbínú àwọn ọmọ yorùbá o nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sí ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ní ìlú ìsẹ́yìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyún lágbègbè òkè ògùn ìjẹ́ kí ló ṣẹlẹ̀ tí abdulfatai buhari tó jẹ́ ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ tó fi fẹnu kò tó fi di pé àwọn ọmọ yorùbá ń bínú sí i ó mà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ thursday ní ìlú ìṣẹ́yìn nígbà tí wọ́n fẹ́ ṣe aṣọ lójú mọ́ṣáláṣí àpapọ̀ ìlú ìṣẹ́yìn ìṣẹ́yìn central mosque tó ṣẹ̀ṣẹ̀ ṣe àtúkọ̀ ẹ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá bẹ̀rẹ̀ láti orí olórí gbogbo mùsùlùmí ilẹ̀ nàìjíríà tó tún jẹ́ sultan ìlú sokoto èèyàn alhaji saad abubakar àti gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n wà lórí ìjókòó ẹ rántí pé gbajúmọ̀ àgbà amòfin ni amòfin Ahmed Raji senior advocate of Nigeria SAN inú mà ná òbítíbitì owó tó fi tún mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ìsẹ́yìn kọ́ ní ọ̀nà ìgbàlódé tó sì jẹ́ pé ọjọ́ Thursday inú pé gbogbo àwọn èèyàn láńlá láti wá ṣí mọ́ṣáláṣí náà Sultan Sokoto Alhaji Saad Abubakar àti gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ló ṣíwájú àwọn àlejò pàtàkì wá síbi ìṣí mọ́ṣáláṣí náà ṣùgbọ́n o gẹ́gẹ́ bíi sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú agbègbè ìsẹ́yìn àti gbogbo òkè ògùn pẹ̀lú ògbómọ̀ṣọ́ náà nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá nígbà tí wọ́n ní kí sẹ́nẹ́tọ̀ abdulfatai buhari táwọn kan pè ní babalúàbí lásìkò yìí tí wọ́n pè pé kó wá sọ̀rọ̀ níṣẹ́ ni ọkùnrin náà máa ju àwọn èèyàn lójú tí kò fi èdè yorùbá àti èdè òyìnbó tí gbogbo àwọn àlejò pàtàkì tán fi ń sọ̀rọ̀ níbẹ̀ lọ́jọ́ náà níṣẹ́ ni buhari máa da èdè haúsá bolẹ̀ tó jẹ́ pa haúsá ló fi bá gbogbo àwọn ẹ̀ sọ̀rọ̀ títí tí ó fi kúrò lórí ibi tó ti ní kó wá sọ̀rọ̀ níṣe lọ̀rọ̀ ẹ̀ máa bí ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá nínú wọn ní kí ló dé ṣé nítorí pé sultan sokoto wà lórí ìjókòó ló fẹ́ máa gba ojú rere àti iyì lójú ẹ̀ wọn ní gẹ́gẹ́ bí ọmọ yorùbá tó kọlà sójú tó jẹ́ ọmọ ìlú ògbómọ̀ṣọ́ tó jẹ́ ìlú ńlá nílẹ̀ yorùbá èdè yorùbá tàbí èdè òyìnbó burú jù ló yẹ kó tiẹ̀ sọ wọn ní àwọn haúsá mélòó ló wà níbi àpéjọ náà tó fi di wípé buhari wá sọ ara èdè ọmọ haúsá òjijì tó ń sọ èdè haúsá pàràpàrà lẹ́nu nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọmọ yorùbá kan ìyẹn ẹgbẹ́ ọmọ yorùbá Vanguard wọ́n máa fi àtẹ̀jáde síta wọ́n bu ẹnu àtẹ́lu Abdulfatai Buhari o wọ́n ní bí ìgbà pé yẹn ń fi ọwọ́ òsì júwèé lè bà bẹ́ẹ̀ ni wọ́n ní sẹ́nẹ́tọ̀ Abdulfatai Buhari kò ṣẹ̀ṣẹ̀ máa wúrú wà bẹ́ẹ̀ wọ́n ní tó máa ń ṣe ni pé ó máa fi ń wọ ojú eré àwọn Haúsá láti rí ìbò wọn ní ìlú Ìsẹ́yìn wọ́n ní bó bá wá sí ìlú Ìsẹ́yìn bẹ́ẹ̀ èdè Haúsá ló sábà máa ń sọ nítorí gbogbo Haúsá wọ́n ní eléyìí bí ìgbà pé yẹn fi ọwọ́ òsì júwèé lè bà bẹ́ẹ̀ ni o wọ́n ní kí ló dé tí sẹ́nẹ́tọ̀ Abdulfatai Buhari kò lè jẹ́wọ́ ọmọ kò lú Ògbómọ̀ṣọ́ kó fi èdè yorùbá sọ̀rọ̀ wọn ní gbogbo aburú jù tó wò pé àwọn elédè míì wà níbi ayẹyẹ náà pàápàá sultan sokoto wọn ní kí ló dé tí ò lè fi èdè yorùbá kó fi èdè òyìnbó kó fi sọ̀rọ̀ kódà wọn ní sultan sokoto tó jẹ́ gbogbo olórí ogun àwọn fúlàní gan òǹgà òfin èdè fúlàní àbáwúsá sọ̀rọ̀ wọn ní èdè òyìnbó inú fi bá àwọn èèyàn sọ̀rọ̀ wọn ní kí wàá ní jẹni fatai buhari tó jẹ́ ọmọ yorùbá àti ọmọ bíbí ògbómọ̀ṣọ́ tó wá jẹ́ pé